بسم الله الرحمن الرحيم الله اللهم لك الحمد أمدا دائما مع دوامك الحمد لله ولك الحمد أمدا خالدا مع خلودك الحمد لله ولك الحمد أمدا لا يريد قائله إلا رضاك الحمد لله رب العالمين ولك الحمد بالقرآن الحمد لله ولك الحمد بما هديتنا الحمد لله ولك الحمد بما سترتنا يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله ثم الصلاة والسلام على سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن نهج منهجهم إلى يوم الدين آمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر بسم الله على أنفسنا وديننا آمين بسم الله على أهلنا وأموالنا آمين بسم الله على كل شيء أعطانا ربنا آمين بسم الله خير الأسماء آمين. بسم الله رب الأرض والسماء آمين. بسم الله الذي لا يضر مع اسمه داء آمين. بسم الله افتتحنا آمين. وعلى الله توكلنا آمين. الله ربنا لا نشرك به أحدا آمين. نسألك اللهم خيرك من خيرك الذي لا يطيء غيرك الله عز جارك وجل ثناؤك آمين. ولا إله إلا أنت آمين. اجعلنا في عياذك وجوارك من كل كل آمين ومن الشيطان الرجيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكي الله أكبر ọlọ́run ọba tó ní gbogbo kíkí ọlọ́run ọba mi tó ní gbogbo kíkí ọba tó ti kira rẹ̀ kẹ́nikẹ́ni ó tó kì í ọlọ́run ọba tó mọ̀ra rẹ̀ kì jùlọ. ọba tí yorùbá ń pè ní olùṣe. wọ́n lòun la lè ṣe. wọ́n lòun la máa ṣe. wọ́n lòun la tó ṣe wọ́n lòun la bá ní ṣe. yorùbá lọ́lọ́run lọ́wọ́ gbogbo tí yọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́ wọ́n lòun lọ gbágbá tí gbani mú tẹ̀mítẹ̀mí. wọ́n lòun lè mú tí múni láì lè ní káàkiri. wọ́n lọ́wọ́ ọba mi lò kíká tí kani kò bí ọ̀gá. wọ́n lòun náà lò kíkà tí kani láyà pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀. bàbá kéwì ìlú Ìbàdàn ṣe wí. bọ́ọ̀lù ti wí bàbá. ó ní olúwa mi ò ẹ̀rẹ̀kẹ́ dẹ́dẹ́ ọba tó kún fọ́gbọ́n digbidigbi ọlọ́run òdodo ní í ṣe ananima mari lọ́wọ́ lolúwa èmi ò tètè mọ̀ bọ́ba yarabi ní ń jẹ́ bẹ́ẹ̀. ọba tí ń jẹ́ máa mí ọba tí ń jẹ́ máa mí mọ́ ọba aṣọ ètùmàrè tó ní wá tẹ̀mítẹ̀mí olúwo wò ọba tí mójú ọlá wo ni wòmí wòmí ẹni tí wọn kì í wò wọ́n tún ní kábíyèsí ọlọ́run èlé koko lọ́jọ́ líle ọba mi ẹ̀rọ pẹ̀sẹ̀ lọ́jọ́ tútù tútù adákú fìkúpakú olèkìlákàlèkì ajíkanlùkọ́pa òpàkànwòkànyè. سلوات القدراء والمجارية. ẹ bèrè lọ́wọ́ gbogbo aginjù tí ń bẹ láyé ẹ bèrè lọ́wọ́ gbogbo odò tí ń ṣàn. wàhábí sọ̀hábì wàlùjìbára wà sí a. ẹ bèrè lọ́wọ́ gbogbo aṣálẹ̀ tí ń bẹ láyé ẹ bèrè lọ́wọ́ gbogbo àpáta tí ń bẹ láyé. sàlùwọ̀ bọ́mùs dáná sàlìfàrà wà nàdá. ẹ lọ́wọ́ gbogbo akérèmọdò ẹ lọ́wọ́ gbogbo olè tó lọ́ràá ẹ bèrè lọ́wọ́ gbogbo òdòdó tí ń bẹ láyé. sàlílẹ̀ ìgbà ìṣùbà àwa tọ́yọ̀ ṣáàdìyà. ẹ bèrè lọ́wọ́ òru ẹ bèrè lọ́wọ́ àárọ̀ ẹ bèrè lọ́wọ́ gbogbo ẹyẹ tí ń fò lókè. وسل أبي الأنسام والأرض والسماء ẹ bèrè lọ́wọ́ atẹ́gùn tẹ́yìn ń mí sí mú ẹ lọ́wọ́ ọlẹ̀ ẹ bèrè lọ́wọ́ sánmà. وسل كل شيء tasma alhamda sáríà. ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo ohun ń bẹ láyé ẹ̀rí pé gbogbo wọn náà ní iye ọlọ́run a ọlọ́run. Allahu akbar. a kí ẹni náà tó júwe ọlọ́run fún wa. sallallahu alayhi wa sallam. kárí Muhammad. sallallahu alayhi wa sallam. a kí i nítorí pé kíkí tọ́ sí. a kí i nítorí wípé ẹ̀dá kan tó lọ́lá tó kò lólé ayé ṣáájú ẹ̀ ẹnìkan tí yóò sì lọ́lá tó o ní lólé ayé lẹ́yìn rẹ̀. akí anabi wa muhammad. sallallahu akí anabi wa muhammad. sallallahu akí anabi wa muhammad. sallallahu. huwa nabiyyu alladhi lawla hidayatuhu. huwa nabiyyu alladhi lawla hidayatuhu. lakana a'lamu ma. في الأرض كالأمج لكان أعلم من في الأرض كالأمج وأنا النبي لنا tọ́lágbẹ́láwọ́lá hidayatu tí ò bá sí ìtọ́sọ́nà rẹ̀ ni. làkàrà àdàmù máa ń fìlà òdìkálá máa ṣí. ẹnikẹ́ni ń pè lọ́jọ̀gbọ́n yóò sì máa já sí ọ̀jọ̀gọ̀ akí anabiwa muhammad. sallallahu alaihi wasallam. mo kí gbogbo ẹni tí ń rólé fanabi láyé. sallallahu alaihi wasallam. látọ̀rí bàbá wa àgbà bàbá wa fadilatu sheikh al imam. ọmọ àgbà. fún ìlú ọ̀tà tí lé tó kó orí àga muhammed joko lé bàbá àbí ọlọ́run kó ṣe é ní ẹ̀rí gbẹ̀yìn kó má ṣe é ní ẹ̀rí takò yín mo kí bàbá wa abánigbé láti adóodò mo kí bàbá wa àríyọ mo wá kí bàbá wa tí ń gbà wá lálejò láàyè yìí mo kí àwọn àfa wa tí wọ́n bẹ ń kalẹ̀ kò sí kékeré àfa láyé mi ò mórúkọ wa ni mi ìbá dárúkọ gbogbo yín orí àga Muhammad lẹ jókòó lé. sallallahu alaihi wasallam. àbí Ọlọ́run kó má fi ṣe ìbálẹ́jọ́ aburú. àmín. torí pé bẹ́ẹ̀ yẹn bá ti ń já àfa ipò ẹlẹgẹ́ ni àwọn àfa wa nílùú Ìbàdàn mi ń sọmọ Ìbàdàn ọmọ ẹ̀pẹ́ ni mí ṣùgbọ́n mo pẹ́ díẹ̀ ń Ìbàdàn wọn bàbá wa nílùú Ìbàdàn. ìbẹ́jọ ẹ̀pẹ́. ìwọ ló mọ̀ ọmọ ń pòwe kan wọ́n ní ọmọ kéwú ẹni òpọ́n. Ah. òpònúkọ a máa dá sọ́rọ̀ ọlọ́run bí wọ́n tún rọ ni yorùbá ti ń wí nípìnlẹ̀ kọ́ yẹn yorùbá ní ọmọ kọfá ẹlógọ̀ òpònúkọ a máa gbọ́ ń ọ̀run sọ bí ṣùgbọ́n ń gba mọ́ tó jẹ́ kéwú là ń ké wọ́n tún rọ wọ́n sì bọ́lá ṣe wọn pẹ́ mo kí mo kí ọ̀kan Allah. olùgbàlejò àgbà. Allah. ọlọ́run tún kádàrá kájọ máa jẹ́ orúkọ kan náà. ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. orúkọ náà sì rò wọ́n olúrótìmí. olúrótìmí olúwadúrótìmí. Allah. ọba náà tí ó gbé yín kalẹ̀ bó ti gbé yín kalẹ̀ a kò ní padà lẹ́yìn yín. àmín. a fi títóbi ọlọ́run bẹ ọlọ́run a gbogbo ẹ̀mí tí ń gbà àwẹ̀ lọ́wọ́ lásìkò yìí bẹ̀ ọlọ́run a fi gbogbo kùránì tàǹkà nínú oṣù yìí bẹ̀ ọlọ́run a fi yíyọ láti la oòrùn àti wíwọ̀ rẹ̀ sí wọ oòrùn bẹ̀ ọlọ́run ẹ ní má padà sábúrú láàrin gbogbo ń tẹ̀ ń fẹ́ ní ti dáadáa nínú ìtẹ́ lè bá èèyàn sọ. So àti ìtẹ́ ẹ̀ lè wí fún ìyọ̀ tó jẹ́ pé Ọlọ́run nìkan náà lè lè wí fún abẹ́rẹ́ náà kó tó yẹn ló lórí ẹ̀ mo kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ ń kalẹ̀ mo wá kí zilun min zilali mo kí òjì Ọlọ́run lórí ilẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi ó ní gbogbo ọba òjì Ọlọ́run ni wọ́n lórí ilẹ̀ ìbá ọmọ jẹ́ mùsùlùmí ìbá jẹ́ mùsùlùmí ọba kì í ṣe ipò pé ohun mi mo fẹ́ débẹ̀ wọ́n ní ẹni kan là ń gbé fún à ń gbé fún ó kan lára ó kan lára bí ọba kọ ẹ̀ ń kọ́ ọba náà tí ó yàn yín bó ti yàn yín ó wá ṣe yín ní mùsùlùmí ó ṣe yín lẹ́nu tó gbàfà fún wọn lọ́wọ́ a fi agbára ọlọ́run tó fi ń ṣe àkóso ilé ayé a fi bẹ ọlọ́run fún yín kò ní yà gánà mọ́ yín dé. àmín. ẹ ti ń máa ṣe àìní máa ṣe mọ́ kò ní fi ṣàdánwò fún yín. gbogbo ń ń rí tí ń dùn yín nú. ọlọ́run ò bàbá ló jẹ́ ń bẹ̀. gbogbo ń wá ń bẹ lóhùn fún pé àìmí náà fẹ́ yìí abẹ Ọlọ́run kó jọ ọjà rẹ kó yọ̀ǹda rẹ fún yín mo wá kí àwọn ìyá wa ó yẹ kí n kí àwọn ìlàrí Ọlọ́run ni ọ̀dọ̀ àwọn obìnrin ló yẹ kí n ti bẹ̀rẹ̀ ah. torí báwọn náà ń bọ́ lọ́wọ́ bá mi jókòó kì í ṣe jó èmi náà bàbá wa rèé abdulrahman ni wọ́n ń jẹ́ ọlọ́wọ́n bá ní alrahman àjọkí ayé ọkùnrin ìdájọkẹ́. abdulrahman nìkan kò sájọkẹ́ bẹ́ẹ̀. kò sájọkẹ́ ọkùnrin ìjẹ́ ìyàwó wọn ní jájọkẹ́ ọlọ́run ni arahim àṣàkẹ́ ọ̀run ọkùnrin ìjàṣàkẹ́ ẹ̀yin àwọn ọmọ kì í ọlọ́run bá ń kì í àwọn olótó wà lápá ọ̀tún mi ń bí sọ́dọ̀ àwọn olóyìnbó wọ́n ní what a man can do. àsìkò tá a wà yìí àwọn náà wà. ee jẹ́ gbọ́dọ̀ bọ́láńtà wọ́n ní what a man can do a woman can do wọ́n tún fi even better. no teacher mi kan máa ń sọ ọ́nà whatever a woman does better than a man is simply overdone. ẹ̀yin àwọn ọmọ kì ọ̀yá lẹ́ta kọlọmba ń kí yín ó ní problem wàlá ẹ̀yin lẹ dùn láyé fi ń dùn bẹ́ẹ̀ bá ní káyé kan yóò kan ṣùgbọ́n ẹ mọ̀ wọ́n ti máa ń kan dúwe ṣé tòótọ́ ni tòótọ́ ni you can do better okay sẹ́rí mo ìgbà tí mo wà ń lu Ìbàdàn mo bẹ díẹ̀ báyìí mo máa ń lọ sí oríta apẹ̀rẹ̀ lọ wo eré àwọn ọlọ́dẹ lọ́jọ́ kan wá lọ wòran olóde wa ní ó ní òótọ́ ní bẹ́ẹ̀ náà ní ẹ̀sùnmọ́ mi ní iná mo fẹ́ fún yín nídàwọ̀ mi eléré ọ̀tẹ̀ ṣe. ẹ gbọ́ náà tóbi jù. ẹ gbọ́ kìlọ̀ ó ní ẹ gbọ́ kìlọ̀ ọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ọ̀dẹ kìíní bá bẹ́ síwájú ní obìnrin ń ṣe tíṣà obìnrin ń ṣadájọ́ obìnrin obìnrin ṣọlọ́pàá ó lọ ọmọkùnrin tì má lé obìnrin obìnrin wà tìpa lọ́nà òkó obìnrin obìnrin kò rí ọ̀pẹ̀lọ̀ ọ̀dẹ́mu wálé kò sí ntọ́kùnrin ṣe tóbìnrin ò lè ṣe ẹsìn mi fún wa olúọdẹ wa ní ti lọ́gbọ́n lórí tó tẹ́ ẹ ní làákàyè tó ẹ kiri títí ẹ nímọ̀ ẹ mọ̀ yìí ẹ mọ̀ kóbìnrin ò kí ń jàyà gbàǹgbà kó jẹ lèmọ́ọ̀mù fún àánú mọ́ṣáláṣí. àlùjá ló kọ́ lọ́mùn àlẹ́ nìṣẹ́. tó wá jẹ́ wípé tó wá jẹ́ pé kò sí ìmọ̀ọ́mọ́tù kò sí ẹ̀yẹ ọkùnrin àwa ìmọ̀mọ́ náà jẹ́ pé fún wa kò sí lè pa ọmọ tù. sọlọ alẹ́lẹ́bí ìrẹ̀kẹ́rì. sọlọ náà wà ní. àdìrú ọ̀rọ̀ wa lónìí àdìrú ọ̀rọ̀ tó gbòòrò ni ó kàn mí ó kàn yín torí wípé nǹkan mẹ́ta la kó pọ̀ àkọ́kọ́ Islam ẹlẹ́ẹ̀kejì ìjọba rere ẹlẹ́ẹ̀kẹta àwọn ìpèníjà wo ní kojú wa àbí àwọn ìpèníjà wo la máa kojú láti tún orílẹ̀-èdè nàìjíríà ṣe tó ń tọ́ka sí wípé orílẹ̀-èdè nàìjíríà ti wọ́ the challenges of rebuilding Nigeria presupposes the fact that Nigeria needs to be rebuilt ó ń tọ́ka sí wípé ó ti wó a ní láti tó kọ́ ó ń tọ́ka sí wípé a níṣẹ́ láti ṣe bójú odò èèyàn èèyàn mọ̀ pé nǹkan ò rí bó ti yẹ kó rí ṣùgbọ́n wá lámùkún ẹrù ẹ wọ́ olókèlè ń wo ẹ̀wò láti sàlẹ̀ báwo ló ṣe rí àwọn lárúbáwá máa pa òwe kan wọ́n ní kọ́ọ̀lù jìdáàrú lil watad limata shukuni ògiri ó ń sọ fún ìṣó ó ní kí ló dé tó ṣe ń gún mi wakọ́lẹ̀ wọ́tà sálmà yàtọ̀kọ́ ni ìṣó ní bèrè lọ́wọ́ ẹni tí ń kàn mí bí ò bá kàn mí mi ò ní gún ẹ Islam ẹ̀sìn Islam náà lẹ̀sìn kẹyìn látọ̀dọ̀ ọlọ́run Allah Kùránì náà lòfin ìkẹyìn látọ̀dọ̀ ọlọ́run òfin kankan ò tún ní dé látọ̀dọ̀ ọlọ́run mọ́ òjíṣẹ́ kan ò tún ní mọ́fin mí ìwà mọ́ tálíkì yá máa ń fi dé nítorí náà ó di dandan kí gbogbo ẹ̀kọ́ ilé ayé wà nú ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan ò mọ Islam ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Australia Professor Leopard West nígbà tó di mùsùlùmí professor of arabic studies ní ṣùgbọ́n Australia ní nígbà tó di mùsùlùmí ó yí orúkọ rẹ̀ padà ó ń jẹ́ muhammad asad ó ṣe ìwé kan ó pè ní alislam alamuftaraki turuk islam at the crossroads islam ní oríta mẹ́ta ó wá fún wa ní àkàwé kan ó ní islam àtàwọn mùsùlùmí jọ ń rin ìrìn àjò islam ò sáré jù ó rọra ń gbẹ́sẹ̀ rẹ̀ níkànkan ṣùgbọ́n àwọn mùsùlùmí tó bá débi eré wọn dúró ṣeré tó débi ìran wọn dúró wòran wọ́n bá débi ijó wọn á dúró bá wọn jó títí tí islam fi dé t junction ó bá yà sọ́tún ìgbà táwọn mùsùlùmí wọ́n gbé ah, islam rẹ̀ já lé bá nígbà tí wọ́n débẹ̀ wọn àwọn ibi tó yà sí wọ́n bá yà sósì ó bá jásí pé ojoojúmọ́ ojoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń jìnnà sí islam òun ló ṣe rọrùn kẹ́nìkan máa pàpè mọ́ra islam kó sì máa ṣe ní ti islam kọ́ bíi ti boko haram gbogbo ní ti islam ṣe léèwọ̀ á ṣe é asif islam bojú nígbà tí ò mọ́ ní ọdún 1994 ìgbà tí mo yìí ṣiṣẹ́ ìròyìn mo wà ní daily sketch nìbàdàn gbà náà mi mo bóyá mọ̀ wọn hari Krishna movement ẹ n'igba nígbà ẹ lóṣòdì ńgbà kan ẹ̀rí ọmọ ẹ̀dá ẹ̀rọ kékeré sáré rẹ̀ ṣe mọ̀ pé kan nínú Hinduism ni nínú àwọn ẹ̀sìn ilẹ̀ India. ó jọ ìlànà súfì ṣùgbọ́n tí ò sí islam nú ẹ̀ torí tí wọ́n máa ń kọ́yàn ni kéèyàn ráyé sá kó jìnnà sí gbogbo ìdọ̀tí ní ọdún 1994 olórí wọn ní àgbáyé Bhaktivedanta Swami Prabhupada ó wá sí Nàìjíríà mo sì jákọ́ náà àwọn reporters tó lọ fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ní Lagos Sheraton nígbà tí bàbá yẹn sọ ọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn ọ̀rọ̀ yẹn rẹ̀ wá gan mo ti gbàgbé pẹ́ẹ́nu iṣẹ́ ni mo wà bá náwọ́ àwọn reporters yòókù rò pé bóyá mo fẹ́ ṣiṣẹ́ reporter mo ní excuse me sir why don't you just take a bold step embrace Islam mo ní bàbá ẹ ṣe gbígbèsè akíkanjú kan ẹ di mùsùlùmí ṣùgbọ́n bàbá yẹn sọ̀rọ̀ kan tó dẹ́rù bà mí kò bínú ó kàn ní my son it is difficult to be a Muslim ó ní wọ ọmọ ìyá èrò ọmọ mi ó nira láti jẹ́ mùsùlùmí mo ní kí ló dé ó ní I have a lot of Muslim friends all over the world I only see Islam in their names not in their lives ó ní mo lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí ń jẹ́ mùsùlùmí káàkiri àgbáyé mo wulẹ̀ rí islam nínú orúkọ wọn ni mi rí nínú ìgbésí ayé wọn. ìpèníjà àkọ́kọ́ tó kojú wa ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan mọ islam abimi sínú ẹ̀ mò ń ṣe ni lọ́pọ̀lọpọ̀ fi ń ṣe tó tako islam lórúkọ islam ìjọba rere. Islam ò sọ fún wa wípé orúkọ ìjọba rere rèé democracy àbí autocracy oligarchy ní tó bá wù yín kò sí ìtòkọ̀ Islam pẹ̀lú orúkọ yẹn torí pé ìjọba irú ìjọba tẹ́ ẹ bá ṣe a, a system of government is only as good as the people practicing it bí ètò yẹn bẹ́ẹ̀ bá ṣe gbé e kalẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe ló máa sọ fún wa bóyá ó da àbí ó da ìjọba ológun lè dáńgbà mí a lè ní benevolent autocracy kì í gbọ́ kì í gbà ṣùgbọ́n ó ṣe dáadáa torí pé n tá n pè níjọba rere òun náà ni ìjọba tí àwọn èèyàn tínú àwọn èèyàn dùn lábẹ́ ẹ̀ lábẹ́ àkóso yẹn ara dẹ̀ wọ́n wọ́n wà nínú dààmú ọkàn wọn balẹ̀ wọ́n máa wà ní inú ìfòyà ní gbogbo ìgbà ọjọ́ sunday tó kọjá mo lọ ṣe lecture kan ní women's development center l'Abuja ọdún tí mo kọ́kọ́ lọ bá wọn ṣe lecture yẹn ní two thousand and ten aago mẹ́wàá ò tí ì lù gbogbo hall yẹn ti kún mo wá débẹ̀ aago mẹ́wàá aago mọ́kànlá aago méjìlá àwọn èèyàn wá kí ló dé bomb scare ẹ̀rù ń bà wọ́n pé kó má ju àdó olóró síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń trickle in díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ síbẹ̀síbẹ̀ atụ ìlàta hall yẹn nítorí pé ọkàn ò balẹ̀ àwọn èèyàn wà nínú ìfòyà nínú hílà yìí ló ní gbogbo ọgbà àwọn kan nísìnyí ṣe lórí wa nígbà tí wọ́n dá orílẹ̀-èdè yìí sílẹ̀ mi sọ amalgamation o torí kò sáàyè fún yẹn ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira. ní 1960 gbogbo àgbáyé ló ń wò wípé ìlú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́nì ilẹ̀ yìí kò ní pẹ́ máa ṣe aṣáájú gbogbo orílẹ̀-èdè àgbáyé ṣùgbọ́n àti ìlò ọdún mẹ́fà papọ̀ láti bẹ̀rẹ̀ sí para wa ohun tó sì fàárẹ̀ àwọn bàbá wa tí wọ́n gbìyànjú tí wọ́n tiraka tí wọ́n jà fún òmìnira wọn ọ̀rọ̀ tí jókòó béèrè lọ́wọ́ ara wọn pé tá a bá gba òmìnira yẹn kí la fẹ́ fi ṣe kò síbi tí wọ́n ti jókòó ẹnìkan ṣo ló ń dá ronú bàbá ilé chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló ń dá ronú ọ̀pọ̀lọpọ̀ ìwé ló ṣe lórí báyìí ni wọ́n ṣe máa ṣe Nàìjíríà oríṣiríṣi oríṣiríṣi àwọn ìwé strategies of the people's republic of Nigeria the people's constitution oríṣiríṣi nítorí wípé òun rò ó ṣùgbọ́n wọn yòókù ọjọ́ jókòó wọn ọjọ́ jókòó fẹnu kò pé báyìí láti ṣe gbogbo ń tá a set out láti bẹ̀rẹ̀ pé a fẹ́ ṣe àti ìlú ọdún mẹ́wàá gbogbo ẹ ọdún mẹ́wàá gbogbo ẹ ti dàrú ẹran ti national anthem tá a lò àwọn àwọn Nigeria will help the charity ẹ mọ́mọ́ Nigeria will LV. our own dear native land, though tribe and tongue may differ, in brotherhood we stand. Nigerians all are proud to serve our sovereign motherland. Our flag shall be a symbol that truth and justice reign, in peace and battle honored, and this we count as gain. To hand unto our children a banner without stain. Eroti O God of all creation. Grant these our one request. Help us to build a nation where no man is oppressed. And so with peace and plenty, Nigeria may be blessed. Iboni Nigeria waloni. Iboni Nigeria waloni. Help us to build a nation where no man is oppressed. What if àti ìgbà tá a mé call, bá wa kọ́ àti build nation wa. ọlọ́run sọ fáwa nínú Qur'an inna Allaha la yughayyiru ma bi qawmin. hatta yughayyiru ma bi anfusihim. ọlọ́run ló wò ní yí àlámọ̀rí àwọn èèyàn padà until táwọn náà bá yí ti ń bẹ lọ́kàn wọn padà. there is a price you pay for success. olówó ọ̀yà tí wàá san fàṣeyọrí. Ah, ọlọ́run bá ń ṣe mo máa ń sọ fáwọn èèyàn tó bá ti ní a fẹ́ ṣe prayers for the nation lẹ́kọ̀ọ́ a lọ ṣàdúrà o ṣùgbọ́n mi nígbàgbọ́ púpọ̀ náà ẹ̀ torí wípé kò sẹ́nibọ́dì nínú wa tó pinnu pé mo fẹ́ yí padà ní two thousand and seven mo lọ fún Fulbright research ní US ẹ jẹ́ mọ̀ pé tí US government bá fún ẹ ní research grant kọ́ tó kówó ẹ ní ẹ lọ́wọ́ bá wọn máa yọ tax wọnú ẹ wọ́n ti yọ tax ọkọ Change mi lé mi lọ́wọ́ ẹsùn mọ ìjẹ̀bùmà ìjẹ̀bù ẹ̀pẹ́ ni mí ìjẹ̀bùmà wà á tún ti mọ. economica economist. mo ti tọ́jú tí n fẹ́ tọ́jú wálé mo wá dé ní December two thousand and seven lẹ́yìn oṣù mẹ́sàn-án September two thousand and eight wọ́n wá send letter sí mi wípé ọwọ́ discover pé wọ́n overtax me. Allahu akbar. mo fi ọlọ́wọ́ ọba ṣẹ̀rí inú àwẹ̀ ni mo wà yìí wọ́n wá ní kí n lọ sí US embassy kí n lọ mú check mi nine hundred dollars mo wá school fees ọmọ ngbà yẹn ṣé ló dàbí ẹni pé àníwọ̀dà yìí pé mò ń lálàá ni wọ́n lọ sí Michigan State University mo ti ṣe research ọwọ́ yẹn sọ pé mo ti padà sí Nàìjíríà wọ́n wá gba address mi wọ́n wá send letter wọ́n dẹ̀ send check yẹn send bá sí wọn mo kò ní í ṣẹlẹ̀ nàìjíríà láìláì. ó wà ń bẹ̀ gan-an. ó tì í gbà. ó wà ń bẹ̀ gan-an wọ́n á sọ fún ẹ pé kò jọ. Nàlá yóò mú un kú. olùsọ́ di ọ̀ràn yàn pé ká mọ̀ pé iṣẹ́ orílẹ̀-èdè afẹ́ tún lù ṣe iṣẹ́ olóṣèlú nìkan kọ́ ó rọrùn mo lè tí bá fẹ́ ta sí politician má ta sí politician dáadáa neatly kò bá má neat má ta ṣùgbọ́n tó yé mi ni pé wọn ò rí bákan náà ọlọ́wọ̀n rẹ̀ tí wọ́n jẹ́ politicians tó jẹ́ pé ẹ mọ̀ gbogbo wọn tajọ máa ń condemn government nígbà tá àwọn yìí wà nígbà yẹn mo jẹ́ ọkọ̀ rí pé ah, ọ̀gbẹ́ni gbogbo kìíní yẹn gbogbo ẹ̀dí ẹ̀sẹ̀ ti sá lọ ni a ní kò understand o mọ bí bẹ̀yẹ ṣe rí kò lè yí ẹ báwo ni bẹ̀yẹ ṣe rí àárọ̀ yìí ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ok ẹnìkan béèrè lọ́wọ́ mi pé ah, ṣé APC lẹ́yìn mo ní mi ṣe APC mi ṣe pátì kankan àdé tó bá ti ṣe dáadáa ẹ já support ẹ̀ ọlọ́run ò kọ pátì kankan fún mi nínú Quran ṣùgbọ́n ní àwọn tó bá ṣe dáadáa ẹ̀rẹ̀ ẹ̀ appreciate dáadáa wọn ṣùgbọ́n Nàìjíríà ní problem kan ọlọ́run máa fún òṣì tayọ òṣì máa ń dọ̀tí ọpọlọ èèyàn irun tó ṣẹlẹ̀ ní Èkìtì wọ́n láì òṣì dèríkà mẹ́rin mẹ́rin wàá sì ṣetán láti face. ọdún mẹ́rin ìnira mi you mortgage your future nítorí mo wà ń bẹ̀ mo ológun yìí náà ṣọ́nà ṣé títì la fẹ́ jẹ ni ṣé bíríìjì la fẹ́ jẹ ni mo ń gbọ́ ọlọ́yọ̀ state ọ̀pọ̀ council muslim christian àpàdé a ṣe lè mọ̀ pé even ẹni tó wà educated tó bá gbé tó ń sọ̀rọ̀ báyìí ṣé wọ́n sọ fún ẹ pé development máa ń wà sacrifice kálukú ń fẹ́ kọ́ṣàbò òun nọ́tsọ̀ inú òun kí wọ́n fi ìlú sílẹ̀ kí ìlú máa bàjẹ́ sí i bẹ́ẹ̀ kí nìkan ló da ọpọlọ àwọn èèyàn rú ìyá ti jẹ wọ́n dáadáa tó wọn ọmọ túmọ̀ nǹkan mọ́ ju mo fẹ́ jẹ tèmi tó bá jẹ tèmi sìn táwọn àgbà tí gbogbo nǹkan bá dàrú tán ojú àwọlẹ̀ ojú ẹ̀ tọrọ lóye a bẹ̀rẹ̀ sí ṣàdúrà wọn máa fi kọ́ra mọ́ lọ́wọ́ ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run fúnra ara rẹ̀ ó ti gbé tó tiẹ̀ kalẹ̀ ó lóun ò ní yí padà àfitẹ́yìn bá yí padà anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni kaifama takunu yuwala aleikum bẹ́ẹ̀ bá ṣe rí làáṣẹ yẹ olórí fún yín tẹ́yìn bá dáa àáfún yín lọ́wọ́ olórí tó dáa tó yín tẹ́ẹ̀ bá ti dáa àáfún yín ní somebody tó jọ yín torí mi mọ̀ ọ̀ràn tá a dá tá a fi nírú ilọk tá a ní. ilọk. ilọk ni. baby lock. wàlá mi mọ̀ mi mẹsẹ ta ṣe lọ́wọ́. bat ìwọ ló mọ̀ ah. ilọk ni mo pè. Ah. torí wípé bẹ́ẹ̀ bá wo ọmọ kí kí aṣáájú ẹ fẹ́ sọ̀rọ̀ kẹ́rù bí ẹ máa gbà ẹ pé ọlọ́mọdé fọ́nbù o. it's jàmọ̀ ó máa ń akọ̀dù wa gbogbo yà kí ló ń ṣẹlẹ̀ ṣé this is the best Nigeria can offer ẹ lọ sí south south lẹ́nìí ní last week l'Abuja mo ti rí ọwọ́ wọ́n ti ń ṣe ọwọ́ boards ńláńlá fún ní south south títí tó fi dédé Bayelsa ẹ̀rọ kọ́ ló ń tọ́jú ìyàpamọ́ síbẹ̀ ni kò sí development kankan bẹ́ẹ̀ it's a big problem torí pa àti dáràn kan ni ọlọ́run ní inna Allaha ya'murukum. àtúndùn amanati la àlìyá. ọlọ́run ń pa yín láṣẹ àwọn tí ipò ipò àṣẹ bá tọ́ sí ni kẹ́ ẹ gbé e fún. tẹ́ ẹ bá ti tó bá yẹ pé nǹkan tẹ́ kọ́kọ́ rò ni pé ẹni tó lówó jù ẹ mọ̀ pé sísítẹ̀mù wa ní nàìjíríà tó o bá lówó o lè má lè survive láàrin ẹni tó bá lówó làwa ń wá ọlọ́run ní ẹni tó tọ́ sí tó ní ọgbọ́n tó lè fi ṣe é ní àwọn payín láṣẹ kẹgbẹ́ e fún lọ́dọ̀ tiwa àbùkátà ẹ̀ kò sí tó fẹ́ mọ̀ kò sí experience tó fẹ́ ní tó o bá ti lówó tó lè fi sponsor ara o ti dáràn. So the structure itself is faulty ìṣòro ńlá ni mi ì sì mọ bí tá a ti bẹ̀rẹ̀ then kí la tọ́jú fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí báwo lètò ẹ̀kọ́ wa ṣe rí JF Kennedy former American president ló sọ ó ní our progress as a nation is defined by our progress in education ìlọsíwájú wa nínú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ohun tó máa tọ́ka sí òun náà ní ìlọsíwájú wa níbi ètò ẹ̀kọ́ wà á wọ skul ẹ̀rù á bà ẹ́ wà á tíṣà mọ òwe tó fẹ́ kọ́ wọ́n láìkí àwọn Nigerians ò ṣolódo. I taught American students wàláyé wọn wọn mọ̀wé jù wá lọ o wọn kàn ní facilities jù wá lọ ni mo sọ wọn nígbà tí mo ní look at my Nigerian students are better nǹkan bẹ́ẹ̀ kí lẹ ti rí sí ìgbà tí mo kọ́kọ́ dé class ọlọ́run má dojú tì yàn mi kọ́kọ́ rí irú bọ́ọ̀dù yẹn rí electronic board ẹ mọ̀ pé mákà làwọn ń lò lásù. sallallahu alaihi wasallam. first presentation ni mo ti ṣe ní powerpoint mo rò pé bóyá a máa lo projector ní bá rí bọ́ọ̀dù náà oríṣi gẹ́gẹ́ lélẹ́yìí gbàtí mi ìsìn mọ́lùmọ́ àpòkò mo lọ sí mo kọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni aṣọ́wọ̀n students ń retí pé o bọ́ọ̀ yìí ó máa hit bọ́ọ̀dì mi ìmọ̀gán tí màá ṣe sí ọpẹ́ mi wọ́n dẹ̀ ti ẹnu mọ̀ wọ́n dẹ̀ ti introduce me program tí mo lọ fún I was the only candidate selected from Africa so mo ti rò pé wọ́n ti introduce wọn yóò pé ah champion. ẹ tọ́ da jù láfíríkà. mi ò rí rí ọpẹ́lọpẹ́ last born professor chino achebe wando achebe Michigan State University ló ti ń lecture èkó ló dàgbà sí sọ ó gbọ́ Yorùbá so bó ṣe parí kíláàsì tiẹ̀ ó kọ̀ wá ni ó máa ní tìrìn what's wrong mo ní sọ yorùbá sọ yorùbá wọ́n yẹ kó sọ yorùbá ó bá ní kí ló dé àpẹẹrẹ ah, mi ò rí kí ní èrí mi ìmọ̀ ṣe o ó ní má sọ̀rọ̀ lọ́ má sọ̀rọ̀ lọ́ má bẹ́ẹ̀ ṣe that is that was that was seven years after a PhD mi rí rí kí lẹ ká fẹ́ fi sọ àwọn ọmọ tí wọ́n ẹjọ́ rọ́jú parí first degree it's as bad as that àwọ̀ pé ilé ayé ti gbòòrò débi pé ká ká sọ fúnra wa pé àfẹjáde rẹ yìí afẹ́ figagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè yòókù bó má tiẹ̀ bó òyìnbó figagbága ẹ jẹ́ ká kọ́kọ́ figagbága ní West Africa ń bí àlè University of Ghana Legon mi ti lọ Ghanaian University mi rí ju Legon yẹn lọ wọn kò ṣe gbẹ́ ní University Nigeria bẹ́ẹ̀ kẹrẹ́ gbogbo programs wọn external examiner wọn fún PG programs Nigeria náà ti wá mú wọn respect ọpọlọ yẹn gan ṣùgbọ́n táwọn náà bá dé bẹ́ẹ̀ <laughs> wá ti wọ́n pé <laughs> the way they treat you the environment fúnra rẹ̀ ó ṣàmọ̀ ọ́fíìsì wa ṣe ah. tí àìmọye ìgbà ni máa ṣe class lábẹ́ igi ní lásán. Ọlọ́run ṣe wá pẹ̀lẹ́. and it's like that everywhere. orílẹ̀-èdè tí ò bá bùkátà ètò ẹ̀kọ́ ó ń pa ọjọ́ iwájú ẹ mọ̀ pé nígbà kan tá máa ń sọ̀rọ̀ nípa nation building kì í ṣọ̀rọ̀ owó àfi kẹ́ build ọwọ́ èèyàn tó make up that nation irú ọpọlọ wo ló ní ìhàwọ́ náà kọ sílé ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń sìn ni wọ́n ní the right values àdójúkọ wo ni wọ́n ní kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ arúgbó nìkan la mọ̀ tó máa ń ní high blood pressure tí n bá rí àwọn students mi ní lásán sí tẹ́lẹ̀ mi ní IBP wọn gbà ah, at what age kí ló kó láyà bẹ́tẹ́ ti gbàgbé gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn kékeré yẹn wọ́n ti wọ́gi lé fáwọn ọmọ yìí in the name of politics gbogbo àwọn ìwé tó dáa tó máa ṣàǹfààní fọ́mọ kò sí mọ́ a ti fọwọ́ míì àwọn pàǹtí la fi rọ́pò ẹ̀ the first mark of your identity is your language èdè ẹ ló máa tọ́ka sí bó o ti jẹ́ ọmọ ọmọ mélòó ló gbọ́ Yorùbá ń ṣe náà nínú ilé ibùdó àwọn ìyá yìí ẹni tí ó gbọ́ yìnbó àwọn òyìnbó burúkú yẹn ló ti máa sọ fún nínú ilé I will tell you for your daddy. I will tell you for your daddy. Yes. Mo máa ń sọ báwo yìí. Ìyá mi ò gbóyìnbó. Mi ò sí lọ́ka òyìnbó ní school Arabic ni mo ṣe. Wàláhì mo gbóyìnbó. It it has nothing to do with eh, òyìnbó tó sọ sí ẹ nílé. Ẹ sọ èdè ẹ, ẹ jẹ́ kó mọ world view tiẹ̀ náà kó mọ irú ibi tóun ti jáde gbogbo àwọn àròfọ̀ tí Yorùbá máa ń kọ́ ọmọ ní kékeré character molders ni wọ́n fi ń tún ìwà ṣe ni gbogbo àròfọ̀ òyìnbó gbogbo nursery rhyme kò sẹ́kọ̀ọ́ nínú ẹ̀ wọ́n fi ń tún ahọ́n ṣe ni twinkle twinkle little star àwọn ah, ẹ̀kọ́ wo ló wà náà àbí humpty dumpty sat on the wall ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀ àbí pussycat pussycat where have you been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 kí ni wọ́n fojú ṣe láyé tí wọ́n. ọwọ́ ọmọ yín ò mọ ìṣẹ̀lẹ̀ yìí lẹ́ ń ka yìí. ọwọ́ ọmọ yín ò mo ní láti wá ọmọ òwe alàgbà díẹ̀ fọdún jọ lọ síbàdàn kó wá sílé ní pé ọmọ yẹn máa ká kínní àwọn náà kà á ti gbìn sí ẹ lọ́kàn pé báyìí ni wọ́n ṣe ń ṣayé iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra sí iṣẹ́ ọ̀ the average Nigerian youth lẹ́nìí ó kàn fẹ́ rí owó ni kò rẹ́dí àti ṣiṣẹ́. kò rẹ́dí àti ṣiṣẹ́ ogun yẹn nìkan ló bùkátà torí pé kò ní the right orientation ẹ wo gbogbo àwọn orúkọ ńláńlá ìgbà tá a wà kékeré lẹ́kọ̀ọ́ àwọn orúkọ tá a máa ń gbọ́ darosha mobalogy bankantoni henry fagbẹmọlọpọ ibo làwọn orúkọ yẹn wà ń ṣe wọn bímọ àwọn ọmọ wọn ò jẹrú ìyà tí wọn jẹ kò jẹ́ kí wọ́n gbọ́ tó wọn kọ́lọ̀ foríjì ṣe ilé tìbẹ́ńkì Abíọ́lá. orúkọ yẹn ti ń pòórá láàrin wa níbo làwọn ọmọ yẹn wà gbogbo wa làdẹ̀ ń dáná yẹn sì mí ìfẹ́ kọ́ mọ́ tí mo jẹ at the end of the day kò ní gbọ́ tó yín mọ́ èmi náà ń dáná ẹ̀ mo jẹ́ ṣe wá sí fúnra mi ni yorùbá gbọ́ yé yorùbá ti sọ pé ní pẹ́ lọ́wọ́ ẹ ṣé ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹ ìlànà ẹ̀kọ́ ìlànà ẹ̀kọ́ ó wọ ara yẹ gbogbo ohun tó yẹ ká ṣe sí iléèwé kò sí ń bẹ̀ àwọn ọmọ tí wàá wá jáde pẹ̀lú ojú dúdú first degree holder kò lè type document fúnra rẹ̀ kì í sì ṣẹjọ́ ẹ̀ ẹ eh, introduce ẹ sí a kò máa ń waste paper paper paper paper ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta lè ṣe electronically tó o bá jáde lọ sí àwọn ìlú tó jẹ́ pé kò sí business center do it yourself ni ló máa mọ scores èmi rí dáadáa yẹ pé tí bá ní presentation lọ́la báyìí alẹ́ yìí ni màá máa ṣe báyìí torí pé wọn ò fi kọ́ mi ṣùgbọ́n ìgbà mélòó tó bá ṣe lè ní ṣe lọ́la tó bá yá apàdà mọ́ ẹ lọ́wọ́ nítorí ìdí èyí ara ohun tá a ní ìpèníjà tá a ń mójútó rè ṣùgbọ́n káwọn olóṣèlú àwọn tọ́lọ́ ń kádàrà kan wà níbi ìjọba kí wọ́n rántí gbọ̀ngàn tí a máa wá sọ́mọ́rọ̀ lẹ́ǹkan pé tí o sẹ́ni tó bí ẹ láyé ń bí ọlọ́run á bí ẹ lálùkìyàmà lárúbáwá máa ń pa òwe kan wọ́n ní láwùdámàt lè gẹ́yìrìkà lámàjá àdáòrùkà ká ní ipò tó wà yìí ipò gbére ni ìbá ti kàn ẹ́ tó bá jẹ́ pé ipò yìí ipò gbére ní fáwọn tó ṣáájú ẹ̀ ìbá ti kàn wọ́ your turn would never have come tó bá jẹ́ pé ẹni tó wà ń bẹ̀ lánàá òkú ò ń bẹ̀ ló fi jẹ́ pé ìgbà tó wà ń bẹ̀ ohun tó pè ẹni kò ṣe dáadáa nínú Islam ohun tó bá lékè ọlá fi júwe ìjọba rere láti àtètèkọ́ ṣe lọ́ba àlékè ọlọ́tún fún ànábì Adam aleyhisalaam gbogbo omi tí wọ àti àwọn àrọmọdọ́mọ rẹ bá máa wà láyé ètò tó gbọ́dọ̀ ṣe fún yín rè wà anna laka alla tajua fiha. wà anna laka alla tajua fiha wala ọlọ́wọ́ bá ní nílé ayé gbogbo ẹni tó bá ti ń jẹ̀dẹ̀ èèyàn ebi ò gbọ́dọ̀ pa láyé ẹ̀ sì gbọ́dọ̀ rìn òhò. وأنك لا تطمع فيها لا تضحى òǹgbẹ ò gbọ́dọ̀ gbẹ ń bẹ̀ ooru ò gbọ́dọ̀ mú yín òtútù ò gbọ́dọ̀ mú yín ẹ gbọ́dọ̀ nílé lórí ẹ gbọ́dọ̀ láṣọ lọ́rùn ẹ gbọ́dọ̀ lè jẹun sípò yín gbogbo nǹkan yòókù kékeré ni basic necessities rèé. one chapter twenty verse one eighteen. àwọn dorurat téèyàn ń fẹ́ ọ̀wọ́n là lórí ilé ayé ni tó o bá ti ní ìyókù wàhálẹ̀ òní pọ̀ ẹgbẹ́ yorùbá ní bí oúnjẹ bá ti kú o nínú ìṣẹ́ ìṣẹ́kùṣe àbí bá ti kú o nínú ìṣẹ́ ìṣẹ́kùṣe torí pé bí ebi bá ń pààyàn a hungry man is an angry man. ọlọ́run máa fẹ́ bí pa ayọ̀ sọ́rí àwọn ibi tó yẹra ń pa ibi aláwẹ̀ kékeré ni ah. àwọn ibi kan wà tó pé hard work á di ẹranko it brings out the worst in you á di ẹranko torí wípé ohun tí ń jẹ́ àwùjọ òfin méjì ló gbé e dúró gbogbo ẹni tó bá ṣe sociology ẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní social contract méjì ni. John Locke ló ṣàlàyé rẹ̀ àkọ́kọ́ ó ní wọ́n pè ní pactum unionis òun náà ni the pact of togetherness májẹ̀mú wípé àtèmi àtẹ̀yìn àjọ máa gbé àdúgbò kan àbí agbègbè kan tí ń jẹ́ Nàìjíríà èmi ò ní ní í lára ẹ̀yin náà ò ní ní mí lára ṣùgbọ́n májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó lágbára òun náà ni the formation of government òun ni wọ́n pè ní pactum subjectionis pé gbogbo wa a agbára wa àti òmìnira wa a gbé e fún àwọn kan tá à pè ní ìjọba kó máa ṣàkóso lé wa lórí àwa á máa jẹ́ kí ìlú tòrò wọ́n á sì máa mú gbogbo ìlérí ọlọ́run ṣe lórí wa wọ́n á rí i jẹun wọ́n á rí pé ààrin òhò wọ́n á sì mójútó bá a ṣe ní sùtà ohun tó ń jẹ́ eh, eh, social contract nìyẹn al-adl ijtima'i tí ìjọba ò bá ti gbá agreement yẹn mú tíjọba bá jàǹbá májẹ̀mú yẹn lẹ́dẹ̀ èèyàn ń di ọ̀tá fúnjọba ló ń di ọ̀tá fún àwùjọ níjọ náà ṣe sọ pé every man is a potential criminal gbogbo èèyàn ọ̀daràn tó ń sùn ni tó o bá rẹ́ nìkan tó ń tẹ̀lé òfin torí ipá àwùjọ yẹn yìí ń tọ́jú ẹ̀ ẹ jẹ́ kí n sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi ní ọdún 1990 mo ń sáà mo ń ṣe youth corps ní Katsina State Allah ní ọdún yẹn ẹ bọ̀ two hundred and fifty naira ní NYSC máa ń fún wa gbà yẹn owó tó pọ̀ ni o torí pé forty naira la máa ń wọ Lagos to Katsina luxury bus gbogbo wa gbà yẹn a sì máa ń fẹ́ wọ luxury buses nítorí wípé wọ́n máa ń ní police escort torí àwọn olè máa ń dá wọn lọ́nà gan lójú ọ̀nà.

lọ́nà Katsina ibẹ̀ láti rí ọ̀wọ́ ọlọ́pàá tó dá wa dúró aṣọ ọlọ́pàá kọ́ ni wọ́n aṣọ àwọn ará bí wọ́n ti mú àwọn ọlọ́pàá yẹn wọ́n ti dè wọ́n wọ́n wá wọ yúnífọ́ọ̀mù wọn. nígbà tọ́lọ́pàá ti wa escort wa ṣe bóyá sáré gbé bóyá rí pé wọ́n kì í ṣe ọlọ́pàá báyìí àwọn tó wà ní mọ́tò kan pé irin tútù sí i lọ́rùn kí ojú ẹ̀ wálẹ̀ báyìí ojú ẹ̀ tọ́rọ̀ lóye ọlọ́mọ sẹ́rù báyọ̀ wà á dánu ní fatia báyìí òní mọ̀gbà tó wọnú kù sí òní mọ̀. tó bá ti ń ké tàbá tí àdá ni ọmọ akéde láàfin. òní mọ̀ tó fẹ́ wí wọ́n dàbọ̀ pé nu ẹ̀ ṣàn jó ṣá ó ṣàn tàdó àkọ́ ó mọ̀ tó sọ. tìjínà ọmọ wọnú dáfín. lákàyè fifty naira ló kún ní wọ́lẹ̀tì mi wọ́n bá yọ fifty naira mi jáde wọ́n bá big boy like you na only fifty naira you get mo ní na fifty naira wọ́n ní kí n bọ́ socks mi mo bọ̀ pé bóyá mo tọ́jú owó síbẹ̀ gbogbo àwọn tó lọ tajà tó ń kówó bọ̀ wọ́n gba everything ọlọ́run fẹ́ kí n rí i sọ nírú ọjọ́ òní ọ̀gá wa pè mí wá ẹ eh, mama come bá dọ́dọ̀ mo ṣàdúrà lọ pé ọlọ́run ṣàánú mi o. yàrá bá sàlámà ní bring your wallet mo bá mu ṣáà bó ṣe gbọ́n wallet mi báyìí id card nysc wa bọ́lẹ̀. ó wá wò ó ní ibi kọ́pà mo ní àbí kọ́pà kò sọ broken mọ́ ó ṣe wá kọjú sí mi ó ní we are graduates like you. This nation has refused to take care of us and we've decided to take care of ourselves. Orílẹ̀-èdè yìí ti kọ̀ láti tọ́jú wa sí ti pinnu pé a máa tọ́jú ara wa. Ó wá sọ̀rọ̀ kan mi ìsọ́síta padà mo ṣáà sọ sínú gbọ́dọ̀ mẹ́jẹ. Ó ní my man there is no job out there. You never can tell probably somewhere someday you're gonna join us. You never will it. Mo jẹ́ àṣà oṣù mi you inú wèrè ta ló fẹ́ join mi. Wọ́n ní kí wọ́n náà wà dára wa. Mo ṣàṣe àwùjọ mi láìsí inú. Wọ́n dá fifteen naira. Lẹ́sẹ̀ kẹsẹ̀ ló connect pẹ̀lú mi. Pé ọ̀dọ́ kan lélẹ̀ tí o tí ìmọ̀ bọ́jọ́ iwájú ṣe ni wọ́n dá fifteen naira mi padà. Wọ́n tún fún mi ní two hundred naira. Ṣé àwọn kò ṣe kọ̀? Ah. Mo gbà. Bọ́bá jẹ́ nú ọ̀rẹ́ ni èèyàn gbọ́dọ̀ kọ́ wọ́n fún mi ní two hundred naira wọ́n wá dá mọ́tò mi dúró fún mi kó gbé mi dé Katsina mo kàn ń rò báyìí pé mi lè rí kọ́mà mo já rò pé ah, ah, mi ti súnmọ́ ìbọn bẹ́ẹ̀ yẹn rí láyé mi. àwọn ọ̀dọ́ tó yẹ kó wúlò fún lu wọ́n padà di ọ̀tá àwùjọ because the society refused to take care of them. lọ́wọ́n olùtọ́rọ̀ yé dáadáa tó o bá ní iṣẹ́ lápá ó máa ní subsistence allowance tó máa gbà lọ́wọ́ ìjọba tó máa fún ẹ ní US two hundred and fifty dollars ni and it's a lot of money tó bá fún ẹ two hundred and fifty dollars wàá jẹun conveniently lóde ní oṣù kan wàá tún ní change lápò o lè wọ mọ́tò káàkiri káàkiri ibi tó jìnnà ni ṣùgbọ́n wàá jẹun torí pé family mi wọn ò lọ nínú ju two fifty dollars lọ in a month láti jẹun torí oúnjẹ cheap gan àfi tí wọn bá fẹ́ jẹ oúnjẹ Nàìjíríà àwọn yẹn ló máa gbówó lórí bẹ̀rẹ̀ tó gbogbo ìrẹsì búrẹ́dì gbàǹjo ni now láàdé ìlú ò bá tọ́jú èèyàn àáfààyè gba ṣèǹtánì wọ́n ní the idle hand is the devil's workshop ọwọ́ tó dilẹ̀ iléeṣẹ́ ṣèǹtánì ni yorùbá ní ibẹ̀ ní orúurẹ́ sọmọ bẹ́ẹ̀ ọwọ́ ṣèǹtánì àá wáṣẹ́ fún un. tọ́lọ́n bá bá wa yọjú Boko Haram ẹ padà rí wípé àwọn ọ̀dọ́ tí ló máa pọ̀ wọ́n máa easy àti recruit ẹ mọ̀ ẹ̀yà kan ẹnìkan tó kàn ní brilliant idea kan tó fẹ́ fi nǹkan jẹ́ àgọ́ kò wọn lórí ni tọkàn bá balẹ̀ pé màá ró ń jẹjẹ tá a bá pa àwọn èèyàn ń jẹjẹ tó dẹ̀ thinking ọ̀pọ̀lọpọ̀ àwọn terrorist ni. so as a result àfi kí ìlú ṣojúṣe tiẹ̀ wọn kì í ṣe new concept anábì ti sọ fún wa sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. fifteen centuries ago anábì sallallahu alayhi wa sallam ní inna qawman rakibu safinatan faktasamu àwọn èèyàn kan rìnrìn àjò nínú ọkọ̀ ojú omi wọ́n sì pín wàstáhàmù wọ́n wá dáajé láàrin ara wọn wọ́n dáajé torí pé ọkọ̀ ojú omi tí wọ́n rìn nínú ẹ̀ ó lókè àti sàlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ọkọ̀ ọkọ̀ tó bá ti ní tó ti ní upper deck àti lower deck lower deck inú omi ló máa wà torí di ọkọ̀ nìyẹn àwọn tó wà lókè nìkan ló máa rí omi anubisa sáwa ní. sallallahu alaihi ẹni tí ọba sọkò yóò bá bẹbí dáadáa. sallallahu. anubi ní asọ́ba ba'duhum àlàá wa ba'duhum asfalaha a jẹ àwọn kan mú òkè ọkọ̀ a àwọn kan mú ìsàlẹ̀ ọkọ̀ amalẹ́dínà fi asfaliha ṣẹlẹ àwọn tó wà nsàlẹ̀ fúnlámọ́sítákọ̀ gbogbo ìgbà tó bá fẹ́ mu omi múru alẹ́lẹ́dínà fọkọ̀kọ̀ wọ́n sọ fáwọn tó wà lókè fayodlóhùn dàlùwà ọmọ yẹn ló máa ju dòòrò sínú omi ló máa bá wọn gbé omi wá anamisa sára wa sọ fún wa ó ní táwọn tó wà lókè tí wọn bá jẹ́ kí omi ó tètè dọ́dọ̀ wọn tó wà nsàlẹ̀ àbí tó bá jẹ́ pé omi tó ń dọ́dọ̀ wọn ó kéré kò lè gbẹ òǹgbẹ wọn wọn á ní kí là ń dà wọn láàmú fún un ṣé báwa la súnmọ́ omi ẹ jẹ́ ká lu wò sínú ọkọ̀ ẹ ká bu omi arábìnrin ifá alùdáàlì halaku jamiya tọ́ba ṣe bẹ́ẹ̀ gbogbo ọlọ́mà parọ́ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn ìgbà kan ariwo OPC là ń gbọ́ ìgbà kan Bakassi Boys Niger Delta Boko Haram tí Boko Haram bá lọ tán àmọ́ ètò tó fẹ́ jáde as long as there is social injustice sayidina ali karamallahu wajha ó ní asalama wal adala tawaman àlàáfíà àti ẹ̀tọ́ ṣíṣe ìmáṣe déédéé ìbejì ni wọ́n wọ́n jọ rìn ni tó bá ń fẹ́ àlàáfíà ṣètọ́ ẹ ti gbọ́ nínú ọ̀rọ̀ chairman lẹ́kọ̀ọ́ ṣètọ́ tó o bá ṣètọ́ àwọn ìlérí tó ṣe fáwọn èèyàn tó o bá mú un ṣe wàá lálàáfíà ó ní ìdàtí náwó lórí security púpọ̀ tábà ń sọ̀rọ̀ security nàìjíríà wọ́n máa ń ṣíbi gbígbà tọpọ́ lọ́dọ̀tí wọ́n máa sọ̀rọ̀ security wọ́n máa sọ̀rọ̀ wọ́n fẹ́ ra mọ́tò fọlọ́pàá wọ́n fẹ́ ra eh, ìbọn tuntun wọ́n fẹ́ ra communication gadgets for every weapon tẹ́ ẹ bá rà àwọn more sophisticated weapons wà lọ́wọ́ àwọn tó fẹ́ dàkọ́rú ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tẹ́ ẹ bá tọ́jú àwọn èèyàn tẹ́ ẹ bá tọ́jú àwọn èèyàn tára bá dẹ̀ wọ́n wọ́n ní ronú gbogbo yẹn àwa náà ẹ mọ̀ òṣì yẹn ó ta gbogbo yẹn even àwọn intellectuals ok àlédè mi ju ká strike lọ nítorí wípé àwọn ìjọba náà ò lédè mi tó gbọ́ àfi strike kí làwọn máa strike fún àti strike nítorí ojú ọ̀nà tí ò darí. a strike lórí owó nepa tá n sọ tá enjoy services a strike ipe àrómi gidi mu ṣùgbọ́n owó owó owó owó tó jẹ́ pé lọ́jọ́ tó bá sọ pé wọ́n fún yín ní ẹ̀kúnwó báyìí ọjọ́ ìrìn àwọn màámi lọ́jà àwọn náà gbé kí wọ́n sókè àwọn tó wà ilé ẹni kankan ọ̀wọ́ iná wọ́n á adjust demand upwards bílé ayé ṣe rí ni àtàwọn tá a kà á àtàwọn tí wọn kà á àgbọ́jura wa lọ ohun tó yẹ ká dojúkọ kọ́ ń dojúkọ a strike títí a lò several months nílé waste life àwọn ọmọ at the end of the day kìíní yẹn náà tẹ̀ wá lọ́wọ́ àdẹ̀kùlò agbára tá a ní àlò agbára tá a ní agbára tá a sì ní ni pé kí gbogbo wa pinnu pé ìwọ tó ṣe dáadáa àsọpọ́tì ẹ mọ́ àdéhùn tó ṣe ń jọ sí òmùṣẹ sóhun kí la fẹ́ bìlíìfù eléyìí fún. àwọn politicians ní nàìjíríà kẹrin alọ́kì gan lọ́wọ́ ilẹ̀ south west díẹ̀ báyìí torí pé àyè ràn wọ́n tí wọ́n gbìyànjú àti ṣe dáadáa téèyàn bá lọ sí àwọn àyè kan ẹ̀rọ lọ́wọ́ á bẹ̀ẹ́ mi mọ̀ ẹni tó bá ka budget two thousand and fourteen yìí budget analysis ẹ rántí pé oye tí wọ́n budget fún kitchen ààrẹ orílẹ̀-èdè yìí forty five million forty five point four million ni wọ́n budget láti ra gáàsì ní kitchen ààrẹ orílẹ̀-èdè ẹni à kékeré ẹ̀ ti gbọ̀ngbọ̀n fún refreshment ní ọ́fíìsì ẹ̀ wọ́n budget two hundred and twelve million lọ́dún kan ìyẹn kọ́ oúnjẹ ilé láti ra foodstuffs ẹ lọ ka budget analysis inú abiyẹ four hundred and seventy seven million kí ni wọ́n ń jẹ wọ́n bẹ̀rẹ̀ sí wò pé ẹrù tí ẹ bá yín láti wá kà yẹn ṣé TNT bí ń pa so ìgbà míì ẹ rí pọ̀ wẹ́ẹ́ lómi àwọn tó ń bínú tó ń ya wèrè nǹkan tó ń yà yẹn ń wèrè rèé. كلا بل tukrimuna al-yatim. ní orílẹ̀-èdè tó bá ń lọ bí ìparun nǹkan mẹ́rin lẹ́ẹ̀ fi dáàbọ̀ wọn ò ní létò fáwọn ọmọ òrukàn. wala tahadduna ala ta'amil miskin. wọn ò ní ṣètò bára ó ti dẹ̀mẹ̀kúnnù bí mẹ̀kúnnù ó ti rí jẹrí mu. wa ta'kuluna at-turatha akla lam máa. àlejò ọlá ní èyí àǹtẹ̀ tún tá a tún rí lára yín ni pé ẹ máa jẹ ogún àwọn ọmọ tá a ti bí níjẹkújẹ. wọ́n tún fi bùn àlùmọ́lẹ̀ ṣùgbọ́n jàmbá. ẹ sì wá nífẹ̀ẹ́ ìfẹ́ burúkú ìfẹ́ tó kọjá ààlà sí owó ẹ ọmọ ń ta òbí rẹ̀ nítorí owó nítorí wípé àṣẹ tó yẹ ká ṣe òun ló fi dẹ́gbẹ́ gbogbo sectors báwọn òbí ṣojúṣe tiwọn àwa tá ń jíṣẹ́ ọlọ́run àtàfà àti pásítọ̀ káwa náà ṣojúṣe tiwa ká sòótọ́ ọ̀rọ̀ ẹ máa wà nù mọ́ṣáláṣí gbà mí wàá máa ṣe kótóbà lọ́wọ́ olóṣèlú ọba wọlé kíá lè mọ́mú àdí executive area boy ni bí akọ̀sọ̀rọ̀ ẹ̀dọ̀ Raisa, á sí. akẹ́ ọmọ bá wa ẹ máa nínú kútúbà tó pé ara ìrun jimọ ni akẹ́ ọmọ bá wa ẹ máa wọlé nígbà tí ni ìkọ́ wọn bí chairman ẹ má bínú chairman lukú gọmẹ ló wọlé náà bí chairman ṣe wọlé bàjẹ́ jakadi ló nílé mọ́mú dẹ̀ bẹ̀rẹ̀ orí sí ni ó ní aṣọ ibi ọlọ́run dárúkọ rẹ̀ nù ibi ọlọ́run pàṣẹ náà lélẹ̀ ọ dárúkọ rẹ̀ nù Kùránì ó bá lọ́lọ́ ní jakadul bakun bakun yàtọ̀kù àbúsáràhùn ẹ máa rí jakadi ni tí ó máa tàn yẹrẹ yẹrẹ sí wa lójú òṣì ló ta ẹ̀fílẹ̀ wàláì òṣì ó yí yakadu sí jakadu. wàláì òṣì ni òṣì ló ta ó máa ń dá anamisa asalam ni ó ní káàdà ó ní káàdà fakuru an yakuna kufran òṣì ó yára sọ yọ ní kèfèrí wàá dọ̀ta ọlọ́run yìí ni tí kúlọ̀ bọ́n ara ìbáyìí wákàn oúnjẹ rèé lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa rántí pé kò sí nǹkan kan ní òkùnkùn ọbẹ̀ o bá bẹ̀rẹ̀ sí wá gbogbo àdàrú ni màámi torí ohun tó fẹ́ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ẹni tó bá sì ti jẹ dòdò kò ní í sòdodo òun ni mo ṣe àgírí pẹ̀lú mc àwọn tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká polongo wọn fáyé tọ́lá àwọn akọ náà la máa polongo ẹni tí ò ṣe dáadáa. ẹ polongo ó ti ṣá. apolongo ah, ẹni tí ò ṣe dáadáa tó bá ṣe dáadáa we will talk about it bá a bá rí sọ lójú ẹ à sọ lẹ́yìn ẹ àwa lágbára dé à sọ nínú class à poison mind ọ̀wọ́ mọ́ à sọ fún wọn pé bọ̀bọ̀ yẹn kò gbádùn kò lálàáfíà nítorí wípé bá a bá padà síbẹ̀ kí gbogbo ìlàrí ọlọ́run ká ṣe tiwa àdúrà kọ́ ẹni ká fi gbogbo àfáà máa ṣàdúrà kí gbogbo pásítọ̀ máa ṣàdúrà kí nàìjíríà dà àfikún fi wáàsí kún kí wọ́n sọ fún wa ká ṣe dáadáa ìyẹn làdúrà yẹn máa fi ṣiṣẹ́ anábì sàn sálám sọ bẹ́ẹ̀ kì í ṣe lè anábì ní sallallahu alaihi wasallam anábì ní idha kathura zina báàdì kathura mautul fújà nígbà tí zina bá pọ̀ lẹ́yìn mi ikú òjijì á pọ̀ wa idha tuffifa fil mikyal akadahum Allahu bis-sinin wan-nuqsan nígbà táwọn èèyàn bá ń jàǹbá ara wọn níbi òṣùwọ̀n ọlọ́run á jẹ́ kí àìrí jẹ àìrí ná àìrí lóko mú wọn. wa idha lam ya'muru bil-ma'ruf wa 'anil munkar táwọn onímọ̀ nù bá pàṣẹ iṣẹ́ rẹ̀ tí wọn sì kọ́ aburú fọmọ èdè èèyàn mọ́ sallata Allahu alayhim ashrarahum àwọn tó burú jù nù wọn lọ́wọ́ fi lórí wọn wa yad'u nígbà náà àwọn ẹni eré tó ṣẹ́kù ní wọn a máa ṣàdúrà ọlọ́run ò sì nígbà. àfi ká túra wa ṣe ojúṣe tàwa ni pé ká tó tọrọ fún and ọlọ́run kí àfa àti pásítọ̀ púpọ̀ tí gbogbo tọ́lọ́ ṣì bá lọ tó bá a wá sọ́dọ̀ yìí a wá rí yín o láǹfààní láti sòótọ́ ọ̀rọ̀ o ní ìdá ti bu o ní ìdá ti bu ṣùgbọ́n jẹ́ kó mọ̀ pé ntọ́lọ́hún fẹ́ rèé kó sì mọ̀ wípé láwùdá má ti lè rẹ́ ìrìkà lámàdá àdáòrìkà tó bá jẹ́ pé ipò yìí ipò gbére ni kò ní kàn wọ̀ torí pé kì í ṣe ipò gbére àwọn kan lò lánàá wọ́n kú mẹ́ àwa ò ṣe tiwa òbí ò ṣojúṣe tiẹ̀ nínú ilé tíjà tó yẹ kó kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ léèwé kò ṣojúṣe tiẹ̀ àwa nílùú wo báwo ni ò ṣe ní wo báwo ni òṣè ní wó olóṣèlú ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ ọkọ ẹ àbíyàwó ẹ àbíbàbẹ ẹ àbíyà ẹ ajẹkọnú ẹ gbogbo wa la níbàtàn nù wọn tó o bá wá tẹ wá níbàtàn nù wọn wà ní ìtọ́mọjọ rẹ nǹkan kan ṣáà pọ̀ kò sí nǹkan tẹ́ni gain nínú kẹ́ni ní ṣubú ṣùgbọ́n ohun tó tọ́ ni ká sọ fún ẹ tó bá lè ṣe dáadáa àá tún sọ so that ìwọ náà orí á wú láti ṣe sí kì ṣe definition dáadáa kì í sì ṣe pé definition dáadáa kì í ṣe pé o ra mọ́tò fún mi ìyẹn ìyẹn kọ́ definition dáadáa dáadáa tó kan gbogbo wa dáadáa tó kan everybody I need the total reorientation ìròrí wa ká yí padà mo mọ chairman ń sìn ìyàwó mi bímọ ọ̀dọ̀ chairman mò ń bọ̀ ó dín ní oṣù mẹ́sàn-án ló fi gbé oyún yẹn o mo sì mọ̀ wípé mo mọ̀ pé mo ti score a sì gbé bọ́ọ̀lù yẹn kúrò nínú nẹ́ẹ̀tì so dandan ni ká celebrate victory yẹn mo ti chairman ní kó wá ṣe kó wọ́n fún mi bàbá mi kú chairman kó ra màálù yàmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni kó má jalè o sẹmọ pé ẹni kó má jalè ẹni kó ṣe dáadáa owó tó yẹ kó fi tún lù ṣe ó ti fi ra màálù fún wọn ó ti fi ra màálù fún pásítọ̀ lágbájá o ti fi ra màálù àwa là ń kó bá ìlú tó bá di dandan kẹ pé pé chairman wá náwó ẹ jẹ́ kó náwó lórí ẹ̀kọ́ ẹ jẹ́ kó náwó lórí ẹ̀kọ́ ó dùn sọ pé à ah, chairman ara àwọn ọmọ òru kankan wọn lówó skul ó dùn sọ ìyẹn ò ní pé ọjọ́ tára bá dẹ̀ kó má fún yín nǹkan tó bá wù ú ṣùgbọ́n a ti sọ di àṣà tẹ́mi bá ṣe òṣèlú sìn wọ́n á pè mí ní fámìlì wa Saheed láyé olúgbọ́n ó ṣe fáwọn èèyàn láyé rẹ̀ sáà ó ṣe fáwọn èèyàn kódà láyé oníkò yìí ó ṣe fáwọn èèyàn ìwọ náà rántí àwọn ẹni tí ìwọ ṣe. mẹ́ntálítì nàìjíríà ni kọ́nà kó ṣàánú wa nítorí ìdí èyí gbogbo wa la máa ṣiṣẹ́ àti nàìjíríà ṣe kò yọ anybody sílẹ̀ ààyè ibi tí wọ́n wà yẹn ààyè yẹn ara nàìjíríà ni gbìyànjú tún ṣe. ayé tu aláìsàn ojú ọ̀nà ìwọ ni rárá ìwọ ni gọ́fìmẹ̀ntì gọ́fìmẹ̀ntì àṣẹ yẹn tó bá wù wọ́n gbowó wa wọ́n ti náwó yẹn tó ń sìn ojú títì yẹn accident ń ṣẹlẹ̀ lójoojúmọ́ torí wípé tipa trailer gbogbo ẹ̀ ló wá ń gbabẹ̀ tí kì í tẹ́lẹ̀ kí gbogbo ọba aláyé káwọn náà mọ̀ wípé kò sí ìdùnnú kankan fáwọn tínú àwọn aráàlú ò bá dùn. kí chairman local government eh, gọ́vnà eh, ìpínlẹ̀ àti ààrẹ orílẹ̀-èdè kí wọ́n mọ̀ pé ohun tá a fi ṣe òṣùwọ̀n àṣeyọrí wọn ní báraba ṣe bí aráàlú wọn sí ìgbà yẹn lèèyàn á ṣàṣeyọrí níwájú ọlọ́run wọ́n ti ń fún mi ń sáyìn látẹ̀ǹkan ṣùgbọ́n a lè sọ́tán a lè sọ́tán tá a bá lọ síbi. Si ètò ìlera another problem ẹ̀mọ̀ kọ́ doctors in strike another problem ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wo pé ah ṣe bí lu tiwa yìí ṣe báwa náà kàwé ṣe bá a jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa là ń rí tó bá jáde káàkiri kí ló dé táwọn ò ṣe gbé gbogbo tí wọ́n rí lọ́hùn kọ́ wá ṣe é sí ìlú tiwọn ìjọ mi wàá sọ pé o fẹ́ ṣe wọ́n lè bàjẹ́ ní ìparí ẹjọ́ kí n fi kọ́kọ́ parí ọ̀rọ̀ ìgbà tí Marwa jẹ gọ́vnà Lagos State ó set up committee kan tí wọ́n rán lọ sí Thailand pé kí wọ́n kó láti ra ìrẹsì wá sí ìpínlẹ̀ Èkó so that rice tá a bá máa rà lẹ́kọ̀ọ́ àwọn á fowó kún wá ti subsidize so that owó kékeré la máa fi rà very brilliant idea ẹ mọ̀ pé ní Thailand wọ́n ń pè ìlú kan ní rice city wọ́n lówó méjì ìrẹsì ni ẹni tó lead committee yẹn ló sọ fún mi ó nígbà táwọn débẹ̀ tí wọ́n pẹ́ are you sure you are from Nigeria ṣó dá yín lójú pé Nàìjíríà lẹ ti wá wọ́n ní Nàìjíríà ni ah, ìjọba kan wà Nàìjíríà tó lè ronú bẹ́ẹ̀ fọwọ́ èèyàn ẹ̀ àwọn fẹ́ business á sì make owó ṣùgbọ́n ẹ sọ fún gọ́fúnà yín pé yìí tó dáa jù kó fowó ẹ̀ ṣe nǹkan míì pé tá a bá lóòdù ráìsì fún yín kò ní dé Nàìjíríà pé àwọn mẹ́rin kan wà ní nàìjíríà tó ní ní nàìjíríà wípé lórí omi lẹ máa pàdánù gbogbo ẹ̀ pé torí pé àwọn appreciate ntẹ́ ẹ bá wá lọ́wọ́ ṣe sọ fún yọ́n láwọn ẹ̀sán wọn àtàjà wọn dẹ̀ gbowó àwọn ẹ bá dẹ̀ ẹ bá dẹ̀ pàdé àdánù yẹn wàhálà ti yín orílẹ̀-èdè wa ẹ̀ náà rẹ̀ àfi kí gbogbo kò sí short cut kò sí nákàlí kan tó fi ń tún ṣe àfi kí gbogbo wa túbà ká ṣe tán pé a fẹ́ tún ìlú yìí ṣe tá a bá sọ pé àtúnṣe à wa náà ni ó ń padà wá lọ síbi tó ń lọ àwọn ẹlẹ́sìn Kristi wọ́n ní ànábì Isa alayhi Jesus Christ wọ́n ló sọ nínú bíbélì pé mo ní ogún pọ̀ láti sọ fún yín ṣùgbọ́n èyí kì yóò lè gbà wọ́n nísinsìnyí subhana rabbika. rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalin walhamdulillah. رب العالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى حسيب أيوة أجدر تبدادا يومي تو عزيز الجبار àfojú lé ẹlẹ́kọ̀ àgbọ̀kànlé. kí gbogbo wa ká jókòó. ní àfa. bàbá wa gbà. tí wọ́n dé sí fìmọ̀ wọn. wọ́n bẹ̀rẹ̀ náà fún gbogbo wa. lónìí pẹ̀lú ìbọn ọlọ́run bẹ́ẹ̀ni tí ramadan adé yìí ẹni tó kù sí ọlọ́wọ́ jẹ́ kẹ́mi wá sákẹ́lẹ̀ akínbàbà wa. àyà ta ṣáìdì tì bẹ́ẹ̀. àlékún ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́ba àṣẹ fún bàbá wa làkọ́díjà kọ́mẹ́rì náà fi.